التضحية وتحمل المشقة قال الله تعالى واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين عباد الله ذهب رمضان وما زال تقوى الله باقية قال الله تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم la'allakum tattaqun adúpẹ́ fún ọlọ́run ọba atúdúpẹ́ fún ọlọ́run ọba ní ẹ̀kan sí atọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún aṣáájú ẹ̀dá anábíwa muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yẹ rúsìn ọlọ́run ọpẹ́ tọ́ wa ní gbogbo ọ̀nà yóò bá bọ̀ wọ́n ní ẹnu tí ó bá mọ̀núrò yóò lè dúpẹ́ fún ọlọ́run ọba ọba jama ìwo la fẹ́ rò tí kò tọ́pẹ́ ṣé ìdẹ̀ra ọlọ́run ọba èyí tọ́lọ́run ọba ṣe fún èmi àti ẹ ṣáájú kí rọmọdọ́ọ̀nù ó tó bẹ̀rẹ̀ tó sì fún wa nígbàláàyè láti ma ìbẹ̀rẹ̀ rọmọdọ́ọ̀n a ma àárín rọmọdọ́ọ̀n a sì tún ma òpin rọmọdọ́ọ̀n jama orí ńlá lélẹ́yìí jẹ́ láti ọ̀dọ̀ ọlọ́run ọba Allah torípa ẹni tí rọmọdọ́ọ̀nù bá bá láyé tọ́lọ́ ń sì fún ní iṣẹ́ rẹ̀ ṣe nínú Ramadan tónítọ̀ ń sì mọ òpin Ramadan náà oore tọ́lọ́ wọn bá ṣe fún oore tí ò láfiwé ni ọ ẹ̀yin arúsàn ọlọ́run kì í ṣe gbogbo àwa tí aláníyàn fẹ́ bẹ̀rẹ̀ Ramadan náà la ṣe parí ẹ̀ bẹ́ẹ̀ sì ni kì ṣe gbogbo àwa tí a mọ òpin Ramadan náà la jọ kírun eid ẹlòmíín bẹ àárọ̀ ọjọ́ ọdún gan-an lọ́lọ́run mú ṣùgbọ́n àsìkò tá lọ kírun ìdí wákàtí ló kù ọlọ́run sì kádàrà pé ìwọ ò sí nínú ẹni tí ó kírun ìdí jẹ̀mọ́ orí ńlá ni jẹ́ láti ọ̀dọ̀ ọlọ́run ọba ọba dẹ́dà látara pé ó ní kí èmi àti ẹ máa ní ẹrúsìn ọlọ́run lẹ́ni tí ó fọlọ́run lẹ́ni tí ó ìbẹ̀rẹ̀ tí ó àárín rẹ̀ tí ó sì mọ àwa ọlọ́run ọba ní olùrànlọ́wọ́ a sì wá àforíjì ẹ̀ṣẹ̀ wa lọ sọ́dọ̀ rẹ̀ àwa tútú bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ wa lọ ọlọ́run nítorí pọ́lọ́run ọba yìí ó nìkan ni ọba tí máa ń foríjì ẹ̀dá kọ́lọ́mọṣẹ́ forí ẹ̀ṣẹ̀ wa jì wá àwa ìṣọ́ ọlọ́dọ̀ ọlọ́run kúrò níbi aburú ẹ̀mí wa àti àìdá iṣẹ́ ọwọ́ wa nítorí pé gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run ọba Allah bá fi mọ̀nà kò sẹ́dá kan tó lè ṣì lọ́nà o gbogbo ẹni tí ọlọ́wọ́ bọ̀ bá sì kádàrá ìmọ̀nà mọ́ kò sẹ́nìkan tó lè firúfẹ́ ẹni bẹ́ẹ̀ mọ̀nà ajẹ́rìí níjẹ́rìí ti òdodo pé kò sí ẹni tí ìjọsìn tọ́ sí ní sánmà àti ní ilẹ̀ àyàfi ọlọ́wọ́ ọba ọba tí ò lórogún ni ọba tí ò ní ẹgbẹ̀ra ni ọba tí ò ní olùrànlọ́wọ́ ni ọba tí ń dá gbogbo nǹkan pátápátá ọba tí ọba tó dá wa tí kò bùkátà wa ọba tó dá omi tí ò ní mumi ọba tó dá oúnjẹ tẹbi kì í pa lọlọ látara àdé eléyìí ọlọ́run ọba yìí ajẹ́rìí pọ̀ kan ṣoṣo ni a sì jẹ́rìí pé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ẹrú sin ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba sì ní pẹ̀lú ẹ̀yin ẹrú sin ọlọ́run èyí tó lóore jù nínú gbogbo ọ̀rọ̀ òun náà ni ọ̀rọ̀ tọ́lọ́run tí ṣe alukur'an èyí tó sì rẹwà jù nínú gbogbo ìtọ́sọ́nà òun náà ni ìtọ́sọ́nà ti wa muhammad sallallahu alayhi wa sallam èyí tó wá burú jù nínú gbogbo àlámọ̀rí pátá òun náà ni àdádálẹ̀ nídìí ẹ̀sìn nítorí pé gbogbo ohun tí èèyàn bá ń kì í ẹ̀sìn tí kò ẹ̀ òun ni wọ́n ń pè ní àdádálẹ̀ gbogbo àgbo àdádálẹ̀ pátápátá ànù ni gbogbo pátápátá iná ni yóò fọ olówó rẹ̀ lọ kọ́lọ́ mọ́ ṣe wá ní ẹni àná ẹ̀yin arúsìn ọlọ́run àkórí kútùbà wa tòní òun náà ni àgbékalẹ̀ ọ̀rọ̀ kan èyí tó fẹ́ farawé ìbéèrè òun náà ni wípé famadha ba'da Ramadan lẹ́yìn Ramadan kí ló tún kù eléyìí ni àkórí kútùbà wa lénìí gbogbo àwa mùsùlùmí a ti fararalẹ̀ fún ọlọ́run nínú oṣù Ramadan ọlọ́run mọ́ṣẹ́ ìgbà lọ́wọ́ wa a fi ebi panú àwọn nǹkan tí a lẹ́tọ̀ọ́ sí lọ́sàn Ramadan apáti ló ń jẹ ni ní nǹkan múmu ni ní ìgbádùn tara ni gbogbo ẹ̀ lápáti nítorí tọ́lọ̀ Ramadan ló ti wá lọ yìí ṣé gbogbo àwọn iṣẹ́ olóore yìí pátá ṣé wọ́n bá àwẹ̀ lọ ni àbí wọ́n sì ṣẹ́kù ẹ̀yẹ rúṣin ọlọ́run àkórí ọ̀rọ̀ yìí tó ń já sí wípé lẹ́yìn Ramadan kí ló ṣẹ́kù ìbéèrè kan ni tá a fẹ́ kó ní kálukú wa ká máa dáhùn rẹ̀ nínú ẹ̀mí wa afẹ́kẹ́ni kọ̀ọ̀kan wa kí a máa fi ìdáhùn sí ìbéèrè náà nínú gbáàyà kó wa nítorí pé òkun ekun kó nínú mọ̀mọ̀nú ẹ̀ bí biro ṣe lọ yìí ṣé wọ́n ní lẹ́mìí wípé àmọ́ bọ́ yókù tún dọdún mi sójú tí wọ́n fi wónú àbí ojú wípé tọ́ àwọn ẹ̀kọ́ tí mo kọ́ nínú oṣù yìí báwo ni ò ṣe ní parẹ́ nínú ìdílé mi báwo ni ò ṣe ní parẹ́ nínú ìgbésí ayé mi ojú tó ní kálukú bá fi wò ó òun náà la fi dáhùn ìbéèrè yìí lẹ́yìn Ramadan kí ló kù arúsàn ọlọ́run Ramadan ti ṣe tó pọ̀ nínú ìgbésí ayé wa o ó ti ṣe àtúnṣe ọ̀pọ̀lọpọ̀ àìdá ẹ̀mí wa ó sì ṣe àtúnṣe ọ̀pọ̀lọpọ̀ in tó kù díẹ̀ káàtó nínú iṣẹ́ ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa kódà àwọn kùdìẹ̀kùdìẹ̀ inú wa ẹnìkọ̀ọ̀kan wa Ramadan tó ṣe o ẹlòmíín bẹ nínú wa tó ṣe wípé a máa bínú àbí ó dì ṣùgbọ́n nínú Ramadan ó padà dún ní sùúrù ó padà di ẹni tí ń ṣe ìtẹ̀mára ó padà di ẹni tí ń ṣàmójúkúrò nígbà tí Ramadan bá lọ tán ká tún padà sí èyí tó pọ̀ ní Ramadan ti túnṣe nínú ètò ìgbésí ayé wa nínú ètò ìgbàgbọ́ wa nínú ètò ìbágbépọ̀ wa láàrin ara wa kódà nípa ètò ètò òṣèlú in tó pọ̀ ó ní Ramadan túnṣe o ìbéèrè táwọn wa ni pé gbogbo tí Ramadan túnṣe lára wa yìí ṣé kí wá ṣe pé bí Ramadan ṣe lọ gbogbo ẹ̀ ti bá lọ o ti bá Ramadan lọ sọ nínú oṣù rọmọdọ́ọ̀nì yìí ọ̀pọ̀lọpọ̀ wa a jí lóru a yẹ̀nà fílà a tọrọ àforíjìn a tọrọ àlékún ìkẹ́ fún ànábì wa muhammad sallallahu alaihi wasallam kódà ẹlòmíín bẹ yóò ti sẹ́ẹ̀tì aláàmù ago rẹ̀ sí ago méjì ẹlòmíín ago mẹ́ta téèyàn bá sì ti jí ojú a wáyé èyàn ó máa fọrara lẹ̀ fọlọ́hún èyàn ó máa bẹ ìyàwó náà ó dìde òun náà lọ dáná gbogbo wa máa fara rẹ̀ fọlọ́hún a máa wojú rẹ̀ ọlọ́hún a máa wá ìyọ́nú ọlọ́hún nínú oṣù Ramadan gbogbo wa la súnmọ́ ọlọ́hún gbogbo wa la dárun mọ́jú jẹ́mọ́ ẹ̀ ó bá ṣe ń ṣe wàhálà lọ́sàn-án Ramadan a ní jẹun a tún lọ gbọ́ wá sí tọ́ba tún kí taba sínú tán a tún kírun tàràwì nígbà bá tún kírun tàràwì yóò tún di bí aago mẹ́sàn-án ká tó wọnú ilé síbẹ̀síbẹ̀ tó bá tún dòrò àtúntì. a tún jí lóru a tún gbogbo àwọn nǹkan wọ̀nyí ó tún nǹkan tó pọ̀ ṣe nínú ayé wa ó sì tún so wa mọ́ ọlọ́run pẹ́kípẹ́kí ju bá a ṣe wà tẹ́lẹ̀ lọ ẹ rí i pé ńgbà tí fẹ́ bẹ̀rẹ̀ a ní oṣù náà rèé tó tún bọ̀ yìí oṣù tó ṣe pé so ó ń wa mọ́ ọlọ́run ẹlòmíín bẹ okùn tó so mọ́ ọlọ́run ó ti àbí ká tiẹ̀ sọ pókùn gan ó ti fẹ́ re díẹ̀ lókù kókùn tó so mọ́lọ̀ ń já ṣùgbọ́n tí rọmọdánù dé gbogbo alágbìyànjú bá a ṣe tún so okùn tó so àwa àtọ́ ọlọ́run ọba wa bá a ṣe so pọ̀ oníkálukú di ẹni ọlọ́run oníkálukú di ẹni tó ń ka ọlọ́run ọba kún nínú ẹ̀mí ẹ̀yin ẹrúsìn ọlọ́run ìgbà tí rọmọdánù lọ tán ṣé gbogbo àwọn nǹkan wọ̀nyí ṣé yóò bá rọmọdánù lọ ni ẹ̀yẹn rúsùn ọlọ́run inú ilé wa ìyàwó wa àwọn ọmọ wa wọ́n rí wa sí bàbá rẹ̀ wọ́n rí wa sí bàbá dáadáa ìyàwó wa rí wa sí ọkọ dáadáa nínú oṣù Ramadan ọ̀pọ̀lọpọ̀ ọkọ olóṣojúṣe rẹ̀ nínú ilé nípa fífi owó ọbẹ̀ sílẹ̀ nípa ríra oúnjẹ sínú ilé nínú Ramadan tí Ramadan bá lọ tán jàmáà ṣé gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ṣé yóò bá Ramadan lọ ni ẹ̀yẹ rúṣẹ́ ọlọ́run nínú oṣù Ramadan àwọn nǹkan tí ọlọ́run ọba ṣe léèwọ̀ gbogbo wa àjìnà sí kódà àwọn nǹkan tó lẹ́tọ̀ọ́ ní nǹkan jíjẹ àti nǹkan múmu látara ìbẹ̀rù ọlọ́run lọ́sàn àwẹ̀ a sì jìnà sí ká jẹun oúnjẹ tó jẹ́ halal ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ fún wa ká mu omi omi tó jẹ́ halal ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ fún wa ká súnmọ́ àwọn ìyàwó wa ọlọ́run ṣe fún wa ṣùgbọ́n nínú oṣù Ramadan lọ́sàn-án gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ní ká má débẹ̀ a sì kúrò mbẹ̀ jẹ́ kó yọ apẹ́ Ramadan bá lọ tán kò yẹ kó ní wá lára àwọn nǹkan tọ́lọ́run bá ṣe léèwọ̀ àti lè jìnà sí kò yẹ kó ní wá lára torí pọ́lọ́run bá ti train ní wa nínú oṣù Ramadan láti lè kó ẹ̀mí wa níjànú lérí ní tó tọ́ gan-an akẹ́mi wa níjànú bó o wá ní tí ò tọ́ nígbà tí Ramadan bá lọ ẹ̀yẹ rúṣọ ọlọ́run nínú oṣù Ramadan ó dà gẹ́gẹ́ bí workshop ni níbi tá a ti lọ kẹ́kọ̀ọ́ pé oṣù kan yìí a fẹ́ fi dá yín lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe lo oṣù mọ́kànlá tó ṣẹ́kù nínú ètò ìgbésí ayé ojú tá gbúdọ̀ fi wo oṣù Ramadan nìyí ṣùgbọ́n tá a bá ti wò níwò ìsọnù ọgbà àwẹ̀ pé ah àkó àti lọ ó ti ẹ̀ ti adúpẹ́ àti ti lọ jẹ̀mọ́ bẹ́ẹ̀ bá ti fojú wo báyìí àǹfààní tó yẹ kí Ramadan ó ṣe nínú ìgbésí ayé yàn kò ní ṣe o ẹ̀yin ẹrúsìn Ọlọ́run ẹ wo àwọn ìwà wa èyí tó di ìwà tó dáa nínú oṣù Ramadan obìnrin míì a máa dúpẹ́ pé nínú Ramadan nìkan lòun èyí jẹ̀gbátí lọ́dọ̀ ọkọ òun nínú Ramadan nìkan ni bílálà tọkọ òun rà sínú ilé ìṣiṣẹ́ ṣùgbọ́n tí Ramadan bá ti lọ tán báyìí wàhálà tún bẹ̀rẹ̀ fìtínà tún bẹ̀rẹ̀ ẹ̀yin ẹrúsìn Ọlọ́run Ramadan gbọ́dọ̀ tún ìwà wa ṣe Ramadan gbúdọ̀ tún ìṣesí wa ṣe ìbágbépọ̀ láàrin wa àtọmọlàkejì bá a ṣe ṣe nínú Ramadan tí Ramadan bá tún lọ tán ẹ̀yẹ rúṣin Ọlọ́run ẹ má jẹ́ ká jẹ́ gbogbo ọba Ramadan lọ ẹ̀yẹ jẹ́ ká wo àwọn tó kù díẹ̀ káàtó fún nínú Ramadan ẹlòmíì tó bá dáná ìsinu yóò tún lọ gbé fẹ́lòmíì kó o náà jẹ́ mbẹ́ kódà tó bá di sàárì ẹlòmíì rò pé àdàmì pé lágbájá ó kù díẹ̀ káàtó yóò tún lọ gbóúnjẹ fún tọ́wọ́ á dijọ́ ọdún oníkálukú yọjá káà kódà jákà tí wọ́n yọ fẹ́ lómi kò tí tanú lè rẹ̀ dì sí tó tún jẹ́ kí ló wá dégbà tí rọmọdá ń lọ tán tá a ṣàánú ara wa mọ́ amẹni tó kù dẹ́ káàtó tá a jọ ń gbé tá a jọ ń ṣiṣẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ wa kí ló dé tá a rẹ̀ ẹ̀yin ẹrú ọlọ́run kò gbúdọ̀ jẹ́ pé tí rọmọdán bá lọ tán gbogbo àwọn iṣẹ́ olóore tá à ń ṣe nínú rọmọdán yóò bá rọmọdán lọ ẹ̀yin ẹrú ọlọ́run anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú hadisi àfọwà Jabir bin Abdullah tí wọ́n gbà wá wọ́n lánàbí sallallahu alaihi wasallam ní ọjọ́ kan ànábì gun orí mímbàrí tó ti máa ń ṣe kútùbà ìgbà tó gbé ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ torí kútùbà mímbàrí ànábì steps staircase mẹ́ta òun ló ní ànábì gbé ẹsẹ̀ lórí ta alákọ̀ọ́kọ́ ànábì ṣe àmín ó tún gbé ẹsẹ̀ kejì ó tún ṣe àmín ó tún gbé ẹsẹ̀ lẹ́ẹ̀kẹta ó tún ṣe àmín àwọn sàbí wa béèrè lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam wọ́n nílò òjíṣẹ́ ọlọ́run ó ṣẹ̀ṣẹ̀ máa gun mímbàrí ó yìí ṣe àmì ó yìí ṣe bẹ́ẹ̀ kí ló dé lónìí tó wá jẹ́ pé òun ṣe àmì àmì àmì òṣèlá muhammad sallallahu alayhi sallam ó wá ń dá wọn lóhùn wípé nígbà tí mo gbé ẹsẹ̀ alákọ̀ọ́kọ́ màlẹ́kà jibril òun ló wá bá mi ó wá ń sọ létí gbọ́ mi wípé onítọ̀hún ó mà ti do lórí ibù olórí ibú ni ẹni náà ẹnikẹ́ni tí rọmọdánù bá láyé tí rọmọdánù sì lọ tónítọ̀hún ò sì di ẹni àforíjì lọ́dọ̀ ọlọ́run gba olórí ibú èèyàn ni ànábì wa lòun sọ pé àmì olóhùn sàmì níta fẹ́ lò nínú ọ̀rọ̀ yìí ó náà ni pé ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga tọ́lá rẹ̀ ga òun gan mọ̀ wípé àǹfààní ńlá oníkẹ́ rọmọdánù báyàn láyé àǹfààní tó tóbi fọwọ́ mùsùlùmí òun rọmọdánù kí rọmọdánù wá lọ bẹ́ẹ̀ kéèyàn má gbààwẹ̀ àbí Ramadan lọ bẹ́ẹ̀ gbogbo ìṣesí tó lè ba èèyàn jẹ́ òun lèèyàn ṣe ní Ramadan yẹn tí Ramadan wà lọ tán téèyàn wà dẹni àforíjìn ni malakú jìbìrì olórí ibu lónítọ̀ ànábì sì ṣe àmín ẹ dákun tí mọ̀lẹ́ka jìbìrì bá yàn lórí ibu nǹkan ló ní yàn lórí ibu torí ti ní sọ náà tí kò dẹni àforíjìn nínú Ramadan tí Ramadan náà sì lọ tí ò wá sákọọ́lẹ̀ pé ó ti dẹni àforíjìn anabi malaka jibril sọ pé olórí ibú lonítọ̀ wọn anabi sọ pé àmì anabi ní ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì tí mo ṣe àmì òun náà ni pé malaku jibril ló tún wá bá mi ó tún sọ fún mi wípé ẹnikẹ́ni tó bá bá àwọn òbí rẹ̀ méjèèjì láyé yálà ọ̀kan náà àwọn méjèèjì náà dàgbà sí lọ́wọ́ ni àbáwọn méjèèjì tí kò sì ṣiṣẹ́ tí ó fi dọ́mọ àlìjẹ́nà látara àwọn òbí rẹ̀ méjèèjì wọn malakú jù bí sọ pé olórí ibú lọ nítàn anábì sọ pé àmín ẹ̀tún wo kókó ọ̀rọ̀ jama ìwọ tó ní bàbá láyé tó ní ìyá láyé àbọ̀kan ló tiẹ̀ ní nínú àwọn méjèèjì bí ọba ń wá sí àlìjẹ́nà kiri ń bì kan ò ti rí iṣẹ́ àlìjẹ́nà rẹ̀ nìyẹn àwọn òbí ẹ̀ méjèèjì ẹ̀rọ lómi lé ní ìyẹn gbìyànjú nídìí ẹ̀sìn òun ṣe fìsànfìsàn nídìí ẹ̀sìn ṣùgbọ́n òun ẹnu rẹ̀ lẹ́tì máa gbọ́ pé òun àti bàbá òun àwọn oyè òdùkú ni òun ò lè bá bàbá òun ṣe láéláé ìyá òun àwọn ò lè jọjọ ṣe láéláé bó ti wulẹ̀ kó máa jàmá ọmọ mùsùlùmí ò gbọdọ̀ sọ bẹ́ẹ̀ o kódà kó o gbọ́ nínú ìtàn wípé gbà tí ìyá rẹ̀ bí ọ ó lọ jù ọ sínú gọ́tà ẹnìkan ló wá rí ọ gbé láti pàṣẹ yẹn ló fi wá dẹ ní ńlá ló fi dẹ yẹn o gbúdọ̀ dòńdò kọ́lọ̀ ó bínú sí kó o máa tún tọrọ àforíjì fún lọ́dọ̀ ọlọ́run pé bóyá n tó ṣe ń gbà náà bóyá ìmọ̀ òun ló fi ṣe ẹ̀yẹ rúṣin ọlọ́run àwọn òbí wa méjèèjì àbí ọ̀kan nu wọn náà dàgbà sí wa lọ́wọ́ iṣẹ́ àlìjẹ́nà ń bẹ lára wọn fún ìwé tó bá fẹ́ wà àlìjẹ́nà malakutu bíi wa sọ pé gbogbo ẹnikẹ́ni tó bá bá àwọn òbí rẹ̀ méjèèjì láyé tí kò wá ṣiṣẹ́ tí ó gbé wà àlìjẹ́nà látara àwọn òbí méjèèjì náà malaku jibril sọ pé olórí ibú lọ nítọ̀wọ́ anabi sọ pé amin ẹlẹ́ẹ̀kẹta malaku jibril ó sọ fún anabi sallallahu alayhi wa sallam wípé gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá dárúkọ rẹ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ó sàṣàlátù fún ọ anabi malaku jibril sọ pé olórí ibú lọ nítọ̀ anabi sọ pé amin àwọn ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ọ̀rọ̀ tó tóbi ni tó sì nípa ṣùgbọ́n lèyí tá fẹ́ lò ń bẹ́ẹ̀ tó ní ṣe pẹ̀lú kútùbà wa lẹ́ni òun náà ni wípé ẹnikẹ́ni tí Ramadan bá láyé tí kò sì ṣiṣẹ́ tí ó sọ dẹni àforíjìn nínú oṣù Ramadan malako sọ pé kò rí ibú máa nítọ̀ ẹ̀yin ẹrúsìn Ọlọ́run mélòó mélòó lẹ́yìn tó ṣe pé gbà gba àwẹ̀ yìí tán ní ọjọ́ ọdún túnú àwẹ̀ báyìí bó ṣe ń kó ní eid ilé ọtí ló gbà lọ eléyìí ṣe tuntun bẹ́ẹ̀mi ṣe ń darí bọ̀ láti ìdí mo sì ráwọn ọbẹ̀ tó mẹ́jọ wọ́n jọ wà ń kó léèsì báyìí wọ́n sì branch sí ilé ilé bíà ilé ọtí bíà palọ̀ ibẹ̀ náà jókòó sí wọn lọ mutí ṣe ń kúrò ní náà náà gbàgbẹ́ lọ. sọ Ramadan iṣẹ́ Ramadan fẹ́ ṣe ń gbèsè súnmọ́ káwọn yẹn kọtí ní gbogbo oṣù kan yẹn ṣùgbọ́n rọmọdọ́ọ̀nù tí wọ́n gbà kò ṣe wọn láǹfààní wọ́n kàn fi bí panú ni torí pé nìkan ò ní gba rọmọdọ́ọ̀nù ìmánan wa ihtisaban anabi sallallahu alayhi wa sallam anabi ni man sọ́ọ̀mà rọmọdọ́ọ̀nù ìmánan wa ihtisaba gúfèrè Allahu ma taqaddama min dhanbi òjíṣẹ́ ọlọ́run ní gbogbo ẹnikẹ́ni tó bá gba àwẹ̀ rọmọdọ́ọ̀nù ìmánan tó fi ìmánì gbà tó dẹ̀ láníyàn pé n tó ń ṣe yìí ó san lẹ́san dáadáa lérí ẹ̀ tẹ́pá níyàn tó fi gbà nìyẹn anabi sallallahu alayhi wa sallam ó ní gbogbo ẹ̀ṣẹ̀ tó nítorí bá ṣe pàtó ọlọ́wọ́ fòrí ẹ̀jẹ̀ jàmáà àwọn tó wá padà sídìí ọtí ẹ fi mọ̀ wípé àníyàn wo náà fi gba àwẹ̀ yẹn gan àwẹ̀ wọn ní àgbà àwa náà ń gbà ní kì í ṣe pé wọ́n ṣí ẹ̀mí wọn sílẹ̀ wọn ò jẹ́ kí Ramadan ò pass wọn torí pé Ramadan bọ́ ọ bá pass Ramadan Ramadan náà gbọ́dọ̀ pass wọn náà ṣùgbọ́n nǹkan oṣù yẹn kọjá ni Ramadan kò ráàyè wọlé sára rẹ̀ Ramadan ò ríṣẹ́ kankan ṣe nínú gbèsè ayé wọn ẹ̀yẹ rúṣin Ọlọ́run bó ṣe yẹ ká mú oṣù Ramadan àti gbogbo àwọn nǹkan tó ń bẹ́nu oṣù Ramadan náà àwọn ìjọsìn ká mú gẹ́gẹ́ bí ẹ̀kọ́ èyí tá ò fi máa lo èyí tó ṣẹ́kù nínú ètò ìgbésí ayé wa nítorí wípé ó ń bẹ nínú oṣù Ramadan ó kọ́ wa lẹ́kọ̀ọ́ bá ṣe máa ní sùúrù bá ṣe máa ní faradà jàmáà téèyàn bá gbàgbọ́ iye ẹ̀kọ́ tó ń bẹ nínú oṣù Ramadan èyàn ò ní fipá wá owó bẹ́yàn bá gbàgbọ́ yé ẹ̀kọ́ tí ń bẹ ní oṣù Ramadan èyàn ò ní wu ẹsẹ̀ ẹlẹ́sìn sáré o nítorí pé oúnjẹ oúnbẹ ńlẹ̀ báyìí o sì ń wo lójú o sì lè jẹ o sì ní farada o ṣe sùúrù kí ló wáá dé lérí nǹkan tó ń fẹ́ nú àlámọ̀rí ayé náà kí ló tó lè ṣe sùúrù tó lè ní farada jàmáà oúnjẹ tá a nílẹ̀ tá a ń wò báyìí a sì ṣe sùúrù títí tóòrùn ó fi wọ̀ à nílé jẹ́ kí ló dé tó fọ́ ajẹ́ pé tó ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run yẹn náà ò lè ṣe sùúrù bọ́ ọ bá ṣe sùúrù jẹ̀mọ́ ń gbé yẹn bá wá sínú òwe ọlọ́run fi gbogbo ẹ̀ pa fún wa tá a bá lè ronú sí i jẹ̀mọ́ ìwọ tẹ́bi ti ń pa ọ́ ẹ̀rí tẹ́lẹ̀mí bá ń gbà wẹ́ bọ̀ tó bá ti ń di bí aago méjìlá aago kan aago méjì ojú ò ti yí padà kódà ẹlòmíì ó máa kanra ṣùgbọ́n ẹni tí ń kanra ń tó bá dàsìkò sínú tó bá yẹ kó mi lásán ló mu tán bá bilé rè pé ṣé bí pa ọ́ láàárọ̀ yóò fẹ́ sọ pé bí ò pa ọ́ tó bá ti lè jẹun báyìí jama yóò gbàgbé pé ebi pa òun látàárọ̀ ẹ̀yin ẹrú sìn ọlọ́run bálá mọ̀ ìrírí ayé ṣe rí nìyẹn in tó ń lé tó ń lé tó ń lé tó ń rorò kúrò sára rẹ pé ṣé tiẹ̀ lè dá báyìí so ò lè jẹ́ gbá báyìí so o lè jáwó báyìí jama ìbọ́lọ́run bá fi lé ọ lọ́wọ́ sìn ó gbàgbé wípé ọ̀sọ́fàrí bóyá ìnira kan ló ń bẹ fún ọ bóyá ìṣe ètò kan ló ń bá ọ fínra àbí kan ń bẹ nínú ìgbésí ayé rẹ tó bá dúró tọ́lọ́run tó sì ṣe sùúrù nigbata tọ́lọ́run bá fi nǹkan lé ọ lọ́wọ́ tán ó gbàgbé kó ṣe wàhálà rí gẹ́gẹ́ bí nígbà bá ń pa wá náà tá a wà nínú àwẹ̀ jàmọ́ àbẹ̀yàn bá sínú tán èèyàn gbàgbé wípé ibi pààyàn látàrọ̀ ẹ̀yìn ẹrúsìn ọlọ́run àwọn ẹ̀kọ́ wọ̀nyí ó ń bẹ nínú oṣù Ramadan sùúrù ìfaradà àti ìtẹ̀mọ́ra àti ó ń bẹ nínú oṣù sacrifice a sacrifice nínú oṣù nǹkan tó alẹ́tọ̀ sí àfilẹ̀ nítorí tọ́lọ́ a ṣe sùúrù a ṣe ìtẹ̀mára nítorí kíni nítorí tọ́lọ́ ọlọ́run sì sọ fún anú alukur'an karim ọlọ́run wasta'inu bis sabri was salat wa innaha lakabiratun illa ala al-khashi'in ọlọ́run bá ní ẹ máa ṣe sùúrù ẹ máa wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ ọlọ́run pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ sùúrù àti ìrun kíkí ọlọ́run kọ́kọ́ dárúkọ sùúrù kó tó dárúkọ ìrun kíkí nítorí pé gbogbo ohun téèyàn ń wá láyé tó ń tan lọ́dọ̀ ọlọ́run bó bá ti ṣe sùúrù kò lè tiẹ̀ lọ́wọ́ èyàn máa bẹ lọ́hùn èyàn tún máa ṣe sùúrù èyàn máa bẹ lọ́hùn èyàn máa ṣe sùúrù anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni ẹ jẹ́ kí n sọ fún yín àwọn ènìyàn kan tó ṣe pé tó bá bẹ lọ́hùn bẹ lọ́hùn ọlọ́run ò ní gbàdúrà wọn àwọn sàbẹ béèrè pé anabi ta làwọn ẹni náà anabi lóun náà làwọn ẹni tó ṣe wípé wọ́n ń ṣàdúrà ẹnu wọn náà ni wọ́n sọ wípé akúkú bẹ́lọ̀n bẹ́lọ̀n gan kò gbádùn àwa anábìládùn àwọn òsì nígbà ẹ̀yin ẹrúsìn ọlọ́run oṣù Ramadan ó kọ́ wa ní sùúrù ó kọ́ ní ìfaradà ó sì jẹ́ kó wípé lẹ́yìn ìṣòro ìdẹ̀kùn ni máa ń tẹ̀lé gẹ́gẹ́ a ṣe ní ìṣòro àìjẹ àti àìmú láti àárọ̀ ní tí ó bá di pé òòrùn wọ̀ kódà tó òòrùn bá ti lè wọ̀ o tí fi nǹkan kan sẹ́nu ṣùgbọ́n rí ti wọ̀ báyìí ọkàn yóò sì balẹ̀ ìyẹn túmọ̀ sí wípé bó ti wulẹ̀ kí nǹkan ó tó ìdẹ̀kùn ni ó ṣe kí ni o ni ó kẹyìn rẹ̀ eléyìí jọ kan nínú àwọn ẹ̀kọ́ tí wọ́n fẹ́ ká kọ́ nínú oṣù Ramadan. الحمد لله الذي بنعمته تتم الصالحات ثم الصلاة والسلام على أشرف الأنبياء محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد عباد الله ذهبت صلاة التراويح ولكن قيام الله ولكن قيام الليل ما زال باقيا وعن سالم بن عبد الله بن عمر بن الخطاب رضي الله عنهم عن أبي أن رسول الله صلى الله عليه وسلم قال نعم الرجل عبد الله لو كان يصلي من الليل قال سالم فكان عبد الله بعد ذلك لا ينام من الليل إلا قليلا وعن عبد الله بن عمرو بن عاص رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يا عبد الله لا تقم مثل فلان كان يقوم الليل فترك قيام الليل متفق عليه وعن علي رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم طرقه وفاطمة ليلة فقال ألا تصليان متفق عليه عباد الله قد ذهب صوم رمضان وما زال صيام التطوع باقيا كصوم يوم الاثنين والخميس وأيام البيض ولا سيما ست الشوال ستة أيام من الشوال عن أبي قتادة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم يوم الاثنين فقال ذلك يوم ولدت فيه ويوم بعثت فيه أو أنزل علي فيه رواه مسلم وعن أبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال تعرض الأعمال يوم الاثنين والخميس فأحب أن يورد عملي وأنا صائم رواه الترمذي وفي استحباب صوم أيام البيض وهي الثالث عشر والرابع عشر والخامس عشر وعن أبي هريرة رضي الله عنه قال أوصاني خليلي صلى الله عليه وآله وسلم بثلاث صيام ثلاثة أيام من كل شهر وفي استحباب صوم ستة أيام من شوال عن أبي أيوب رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر رواه مسلم عباد الله ليتبادر كل من كل من عليه صوم في رمضان السالف لأن المسلم مرغب في المبادرة إلى أعمال الخير لقوله تعالى سارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض وعدة للمتقين أدوك بفو الله أتدوك بفو الله سي

ìdí nìyí tó fi jẹ́ pé ọlọ́run nìkan ló mọ tó lóore fún wa òun ló sì mọ nǹkan tó lè jẹ́ ìnira fún wa àwa bí ọlọ́run ọba nínú títóbi rẹ̀ gbogbo nǹkan tí ó jẹ́ oore àti ìdẹ̀kùn fún wa láyé àti ọ̀bùjà kìyàmà ọlọ́run mọ́tà ṣe fún wa gbogbo nǹkan tí ń jẹ́ aburú èyí tá a mọ̀ ní èyí tá a mọ̀ ní ọlọ́run mọ́tà ìgbèjìnà sí wa ẹ̀yin ẹrúsìn ọlọ́run ọlọ́run ọba tó dá wa òun lọ́ba rínú ròde òun lọ́ba tó mọ gbogbo nǹkan pátá nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ ó ní iye òǹkà àwa tá a bẹ̀rẹ̀ jàmáà ó ní iye ka àwa tá a parí ẹ̀ káàwé ó sì tó bẹ̀rẹ̀ ọlọ́run ti mọ iye àwọn tí ó bẹ̀rẹ̀ ó sì ti mọ iye ẹni tí ó parí ẹ̀ kọ́lọ̀ ń wá ní kémi àti ẹ kó wà nínú ẹni tó mọ ìparí Ramadan tí kìí ṣe pé owó kan la fi bribe ẹ̀ tí kìí ṣe wípé nǹkan kan la lọ gbé fún tí kìí ṣe pé owó bọ̀nú kan la fún jẹ́mọ̀ yẹ ká dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹlòmíì ń bẹ olówó lọ́wọ́ jù wá lọ onípò jù wá lọ oníláárí jù wá lọ ṣùgbọ́n Ọlọ́run sọ pé òní mà parí Ramadan nìyí ẹjọ bẹ̀rẹ̀ ṣùgbọ́n òní mà parí ẹ̀ so láfilẹ̀ mọ̀ wípé àwa tọ́lọ́ ní ká yìí kì í ṣe pé ọgbọ́n wa kì í ṣe mímọ̀ ṣe wa Ọlọ́run sì fẹ́ ṣẹ́ wa kù fún àǹfààní méjì àǹfààní alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ wà ní o lè gbélé ayé ṣe dáadáa àǹfààní ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ wà ní o lè ronú pìwàdà lórí àwọn ibi tá a kù sí ká lè tọrọ àforíjìn kí àsìkò tẹnì kọ̀ọ̀kan wá ní òtótó torí pé àwọn tásìkò wọn ti tó kò sáàyè tọrọ àforíjì mọ́ ò ní tí wọ́n ṣe tí wọ́n fi lọ́hùn òun náà láàfi dá wọn lẹ́jọ́ ṣùgbọ́n wọn ta ṣẹ́kù báyìí tá à ń mí lọ òkè tá à ń mí lọ lẹ̀ jẹ́ máa mà láǹfààní o àǹfààní náà ẹ má jẹ́ ká ṣì lò àǹfààní ká lékún níbi iṣẹ́ dáadáa àǹfààní ká tọrọ àforíjì lórí àwọn ibi tẹ́ni kọ̀ọ̀kan wa náà mọ̀ pa kù sí ọlọ́mọṣẹ́ fún wa ṣe atọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún ànábì wa muhammad sallallahu alayhi wa sallam àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà àti gbogbo àwa mùsùlùmí ní àpapọ̀ àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run ó dà jẹ́jẹ́ tán ọlọ́run kó mọ̀ bá gbé títí láíláí àmín ẹ̀yin ẹrúsìn ọlọ́run irun tàràwì irun asámú ó ti lọ ṣùgbọ́n irun náfìlà òru kò lọ ìntànpè ní tàràwì nínú ramadan akànpá ó kọdà ní o irun òru òun náà la padà sọ di tàràwì nígbà tí Ramadan dé tí Ramadan bá ti lọ àní pé ń tàràwì mà ó là ń padà ń pè ní náfìlà òru ó là ń pè ní kìyàmù lẹ́yìn ta là ń pè ní tahajud ẹ̀yẹ rúṣan ọlọ́run bírú Ramadan bí Ramadan ṣe lọ yìí ká ní lẹ́mìí wípé tàràwì kúkú ti lọ kí n tún tó lè jíyan kankan lẹ́yìn wákàtí márùn-ún ti bá kí kò sí kankan ẹ má o bẹ́ẹ̀ bá lọ nínú a jẹ́ pé tó yẹ kó ṣe inú ayé ní gẹgẹ bí ìkọ̀kọ̀ láàrin wa tọ́lọ́ o sùn o sì tún dáàrọ̀ ọjọ kejì náà o tún jí bẹ́ẹ̀ o ní ti náfìlà méjì péré kí wọn náà fi máa ṣe àtúnṣe àárín kan tí bẹ́ẹ̀ nìkan bá dúkò kò mọ́ ah bá jọ ni ah, lẹ́kọ̀ọ́ ọlọ́run sílẹ̀ fún ẹnikẹ́ni jẹ́mọ́ta bá wà àwùjọ wa lé ní àwọn èèyàn bẹ nínú wàhálà àwọn èèyàn bẹ nínú ìṣòro àwọn èèyàn bẹ nínú fìtínà kò sì sí tó ń fàájú wípé ìhà tó ní kálukú kọ kò sí ẹnikẹ́ni tó fẹ́ o jàmáà nígbàtí Ramadan lọ irun náfìlà tàràwì ló lọ lórúkọ ṣùgbọ́n náfìlà yìí lọ ẹnu ìyàtọ̀ tó wà ń bẹ̀ wípé tàràwì àmọ́ kìíní jàmáà ṣùgbọ́n tí Ramadan bá lọ tán kónúkálukú náà jí nínú ilé rẹ̀ kọyàn náfìlà òru bó ṣe mọ́kànlá ló bá ṣe ń kí tàràwì bó ọjọ́ even number ó ṣẹyọ kan sí tí ó jẹ́ odd number mẹ́rin ló yàn fẹyọ kan sí kó jẹ́ márùn mẹ́fà ló yàn fẹyọ kan sí kó jẹ́ méje mẹ́jọ ló yàn fẹyọ kan sí kó jẹ́ mẹ́sàn mẹ́wàá ló yàn fẹyọ kan sí kó jẹ́ mọ́kànlá nítorí pé nínú fílẹ̀ òrùn nìyẹn ó gbúdọ̀ parí pẹ̀lú odd number ẹ̀yẹ rúṣin ọlọ́run tí rọmọdánù bá lọ tán bó ṣe lọ yìí ẹ mẹ́jà fi gbogbo wa sùn o torí pé anabi muhammad sallallahu Alaihi wa sallam ó ní ọlọ́run tí ọlá ga tó bá di òru ọlọ́run ọba yóò wà ní káwọn mọ̀lẹ́ka owó ayé lọ àwọn mélòó nínú mi ni wọ́n dìde nígbà tó gbìyàn sùn àwọn wà pé lágbájá ọmọ lágbájá dìde tàmàdó ọmọ tàmàdó dìde ọlọ́run ní kí ni wọ́n ń fẹ́ ni wọ́n ń fẹ́ bẹ́ẹ̀ ni ti mọ tí wọ́n ń fẹ́ sọ mọ̀lẹ́ka ni wọ́n ń fẹ́ àánú ni wọ́n ń fẹ́ ni wọ́n ń ọlọ́wọ́ àmọ́ tó fáwọn mọ̀lẹ́kà wípé ṣe bẹ́ẹ̀ ní kí n má dà wọn tẹ́lẹ̀ ṣe bẹ́ẹ̀ ni wọ́n máa tẹ̀jẹ̀ ara wọn sílẹ̀ ẹ wo àwọn wọ̀nyí nínú wọn tí wọ́n dìde lóru tí wọ́n ń gbé ọ̀rọ̀ wọn síwájú ọlọ́run tí wọ́n ń tọrọ orin lọ́dọ̀ ọlọ́run wà násù nìyàm ọ̀gọ̀rọ̀ èèyàn sì ti sùn lọ ìdí nìyà tó fi jẹ́ wípé òru náà ni gbogbo ẹ̀ ẹni tó fẹ́ ṣaburú sí ọ náà òru náà ni ṣùgbọ́n gbà tó bá gbèrò aburú sí ọ ìwọ náà ti wà lórí àdúrà so ìdí nìyí tó fi jẹ́ wípé kó jẹ́ ni pípé nínú ẹrú sin ọlọ́run èèyàn gbúdọ̀ forú yẹn ṣeré kódà bó ti pé náfìlà méjì lọ́yàn tó tún lọ sọ padà a gbúdọ̀ gbìyànjú láti sọ ara wa di odidi ká má kàn sọ ara wa di pépà lọ́wọ́ ta tó lè fàyà at any time bó ṣe wù ẹ̀yin ẹrú sin ọlọ́run ọ̀kan náà àwọn sọ̀hábà kọ́lọ́wọ́n bá kó bá ayọ́nu sí ó ní anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi rí sàbẹ̀ orúkọ rẹ̀ jẹ́ abdullah anabi wa ni ni'ima abdullah law kana yusalli minal layl anabi ni ah abdullahi ah èèyàn dáadáa ni ah onígbìyànjú ni anabi ni ṣùgbọ́n tó bá lọ jẹ́ pé ó máa ń jí yẹn náfìlà lóru ni ah ọ̀rọ̀ rẹ̀ ọba tó dáa pọ̀ sábẹ́ yìí òun ò gbọ́rọ̀ òun kọjá lànàbí sọ̀rọ̀ yẹn anabi ni ah ó try ṣùgbọ́n tó bá lọ jẹ́ pé máa ń jí lóru tó tún máa ń yẹn náfìlà ni ah kò bá máa dáa pọ̀ fún ẹni tó wá gbọ́rọ̀ ó bá sọ létí ẹ̀ ìgbà tán sọ̀rọ̀ yẹn létí sàábé yìí onífàkánì abdullahi ba'da dhalik la yanamu min al-layli illa qalila ìgbà tí sàábé yẹn gbọ́rọ̀ tó sànàbí lọ sọ bẹ́ẹ̀ lóòótọ́ ó wá dá òru rẹ̀ sí ọ̀nà mẹ́ta ìdá méjì ló fi ń jiyàn náà fìlà ìdá kan tó kù ló fi ń sùn láti ọ̀tá nàbí ti sọ̀rọ̀ yẹn pé àsóhun ò tiẹ̀ tí ì pé tí ò bá sí nǹkan yẹn nínú ìgbésí ayé òun ẹ̀yẹn rúṣin ọlọ́run tánàbí bá lè sọ eléyìí fáwọn sàábé tó yẹ páwọn ará nàbì sojú gbé lásìkò táwa wà táburú tiẹ̀ pọ̀ láyé nínú nínú ti jáde gan èèyàn mélòó ló lẹ́nu iṣẹ́ èèyàn mélòó ló fẹ́rẹ̀ ládùúgbò di oúnjẹ fún àwọn ènìyàn kan ti sọ àwọn èèyàn tó ń jẹ lẹ́nìí ẹ máa bọ̀ ẹ máa kóra yín bọ̀ wá bá wa kí ló dé ọlọ́run sílẹ̀ ọlọ́run lóní program tá a ṣe lórí tẹlifíṣàn ní ọjọ́ ọdún ìjọ kejì ọdún ìjọ kẹta ọdún àìmọye àwọn yẹn ni wọ́n ń pè lẹ́yìn ìgbà tá a parí program even a Christian ó kọlù mi ó pè mí mo níṣẹ́ fẹ́ béèrè ọ̀rọ̀ ẹ̀sìn ni ó ní no ó ní ṣùgbọ́n òun ní problem mo ní mùsùlùmí lèmi ó ló mọ̀ ó ní bóun ṣe ń wò wá lórí screen yẹn orí gbé ah, ẹni ọlọ́run ni mo ní kọ́ lọ́n kò ṣe wá bẹ́ẹ̀ ó lóun wá fẹ́ ká ṣàdúrà fóun mo ní kí ló ṣẹlẹ̀ sí ọ ó lóun lóyún ó lóun ṣùgbọ́n yíyan tóun bá ti ní kì í pẹ́ yóò tún wálẹ̀ òun sì ti délé ọkọ ti pẹ́ ó lóun ti ti wí mí ti wá dúró báyìí ó lóun fẹ́ kí n bò ń bẹ̀ lọ́hùn àmọ́ láwọn pásítọ̀ yìí ń kọ́ ọlẹ́mí ìhun ló kàn sọ pé àmọ́ ní tẹ́káwá fi ṣe májẹ̀mú pé tó yìnyín ọba ti wálẹ̀ ọgbà Islam <laughs> kọ̀ wá lè sọ kankan lórí èèyàn mo ta bá fi yẹn ṣe májẹ̀mú kábẹ́ lọ́hùn pé kó yìí wọ́n dúró ó ní kí n má ti jó wọn sọ anything pé ṣùgbọ́n kí n bó ń bẹ́ lọ́hùn pé kọ́lọ̀ ń jẹ́ kó yìí wọ́n dúró tó bá dúró tó ń bá bí òun ó mọ ohun tó wọ́n máa ṣe lóyún kò ní ìdíkásẹ̀ mo ní kí ni mo ní subhanallah mo ní tí wọ́n ti fi kọ yín nìyẹn ìyẹn ò sí nínú Islam àdúrà lèmi ṣe sẹ́mi ni màá gbà ni ṣèbọ́lá ni ó gbà kí ni mo fẹ́ gbowó lérí ẹ̀ nígbà tí ìṣe pé mi mo ṣe nǹkan yẹn bẹ́ẹ̀ bá gbà sọlọ ọ̀dọ̀ télọ̀ tó gbowó olóràn tó fi gbowó bẹ́ẹ̀ bá gbé ilé fún bíríkìlà kọ́ báyẹn kọ́ olókọ̀ tó fi gbowó àfẹ́ ṣàdúrà fún mi ọ̀yà mo wà áà kí n ṣàdúrà gbígbà rẹ̀ yẹn kò sí lọ́wọ́ mi ṣèbọ́wọ́ Ọlọ́run ló wà àbítẹ́ni ẹ bá kàn fínú fídọ̀ tó fún fún ọ ní nǹkan ṣùgbọ́n kó mọ bíìlì ẹ̀ pé kó lọ mú iye báyìí wá kó lọ mú iye báyìí wá ṣé ìwọ lọ lọ́hùn tó gbàdúrà obìnrin wa ní ah, àwọn pásítọ̀ àwọn èso yẹn ẹgbẹ́ ó ti ní ní tóun ó ṣe bóyá nǹkan kan lòun lọ ṣe kò sí yẹn nínú Islam ah olóòwò mọ̀ kí Islam rọrùn tó báyìí ká tó wá ṣe ọ̀gọ̀rọ̀ mùsùlùmí tó tó wá ń pè àwọn ní problem àwọn nígbà àwọn láwo ẹ̀yìn bó lọ́fíìsì yín ń bó lẹ́tìlẹ́wà bá yín ń bó ní kíníkà mọ̀ ní àwọn òsì fún yẹn àwa wà nípò kásún kálíǹkì ó kálukú mọ́ ọlọ́run mọ́ wàá bá mi torí pé lómi ń bẹ gan tó yẹ pé o súnmọ́ ọlọ́run ju àfáà yẹn gan lọ ó ti nílànà tó ní kálukú ó tọ̀ kó gbogbo wa ká súnmọ́ ọlọ́run bó ní kálukú bá ṣe súnmọ́ ọlọ́run sí ni ó ṣe ẹ̀jọ́ yẹn ọlọ́run sọkọ́ lọ́wọ́ bá kọ́ ọ́ látúbù kó sànù wa sọlá anamisa sálàm fi sọ fún sàbẹ̀ yìí pé ọ̀rọ̀ rẹ̀ ò bá sì dáa pọ̀ tó bá yẹ pé ọmọ ń jiyàn náà fìlà lóru ni ẹ̀yẹ rúṣin ọlọ́run ẹ mọ̀jà sọ wípé ààwẹ̀ ti lọ tàràwì ti lọ ásámú ti lọ kó wá sí pé gbogbo òru wa látàgò mẹ́jọ kódà ẹlòmíì tó bá ti ń jẹun tán lórí tébù báyìí ibẹ̀ náà ni ó sùn sí lọ àdúrà tánábì ni a ṣe ká tó sùn kò ní ṣe kò ní mọ̀gbà tó wọ́n sùn kò ní mùsùlùmí gbúdọ̀ prepare pé mo fẹ́ sùn nínú sunna islam ó ṣàlùwàlà ó ṣe àdìkàr kó tó bọ́ sórí ibùsùn rẹ kó tó lọ sùn lẹ́yìn fìrẹ́ lómi àgànjú òru ni ó pariwo ó lè ti bẹ̀ kàdánwò ǹjẹ́ lànà tánàbì ní ká ṣe ká tó sùn ǹjẹ́ wọ́n fọ́lọ́ ẹ̀ ǹjẹ́ wọ́n tẹ̀lé nínú súnà wọ́n bá fẹ́ sùn ṣàlùwàlá pawọ́ rẹ̀ méjèèjì papọ̀ báyìí kó o ké kúlú wallahu ahad kó o ké sí délẹ̀ kúlú falak kó o ké délẹ̀ kúlú a'udhu bi kó o ké délẹ̀ kó o fatẹ́gùn sọ́wọ́ kó o fẹ́ràn ọgbà o síbẹ̀ lẹ́ẹ̀mẹ́ta kó o lọ kò ní ìdí kìnníkà ìwọ́sí kò wá wò ó rí pé oorun tó sùn níjọ́ yẹn yóò yàtọ̀ sí èyí tó ti ń sùn bọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n jàmọ́ ẹ̀sẹ́ni tó wo fíìmù tó yẹ pé ibi títí ń wo fíìmù wo tẹlifíṣàn ibẹ̀ lóorun ti gbé lọ sóò ni ó ṣàdúrà yẹn so ìdí ni tó fi jẹ́ pé ìyẹn ni ká máa ṣàlàyé fún gbogbo mùsùlùmí kó ní kálukú lọ mójútó iye wí ká máa pè wá sọ́dọ̀ ẹ̀ máa bọ̀ lọ́dọ̀ wa ẹ̀ máa bọ̀ sẹ́yìn lọ́lọ́run ni sáfà náà ní ètí òun náà tọrọ lọ́dọ̀ ọlọ́run àbẹ́nìkan wà lè sọ pé òun sọ problem àwọn ìwọ gẹ́ńkọ́ Se kò ni ibi tí bàtà ti ń ta àwọn náà lẹ́sẹ̀ tí wọ́n náà ń bẹ̀ lọ ẹrú sàn ọlọ́run anábìwá muhammad sallallahu alayhi wa sallam anábì lọ sílé ọmọ rẹ̀ ọmọ anábì lélẹ́yò fatima sallallahu alayhi wa sallam radiyallahu anha àkọlọ́ bá kó bá yẹnu sí ọkọ rẹ̀ ní ali bínú abi talib gẹ́gẹ́ bí bàbá dáadáa gẹ́gẹ́ bí àná dáadáa anábì wá lọ bẹ̀ lálẹ́ anabi wa kalẹ̀kùn gbàtà anabi kalẹ̀kùn anabi òsùn wọn sáyè tè sílẹ̀kùn nígbà tó wáyá tó wá sílẹ̀kùn náà jáde anabi kí ló dé wọn àwọn ti sùn ni anabi sallallahu alayhi wa sallam allah tó sọ lèyàn sẹ́yìn yẹn náà fìlàní ẹ̀yin òjì kẹ́yìn náà fìlàní jẹmọ èyí ẹjọ ọmọ ànábì sẹ ẹkọ yẹ kó tiẹ̀ fọkàn balẹ̀ pé àgọ èrò gan mẹ́ta wo kí ọmọ ànábì tẹpáyé tìsín tiwa ni kò ní máa kírun yóò rí ẹ mọ dáàdì mi ni anabi ni ànábì ni dáàdì òun yóò tẹ́pẹ́ yìí sìn ni yóò sọ bẹ́ẹ̀ yóò sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n mà anabi sallallahu alayhi wa sallam anabi sọ fún jọ́ka anabi ni ya Fatima ìrẹ́ Fatima ọmọ mi sallini ma turidin gbogbo n tó bá fẹ́ bí mi láyé ń bí ìbéèrè láwọn mi kì í ṣe fún ọ torí pé mi ò ní kápá nǹkan kan tó bá jọ́ bíjà kìá kò sáàyè pé bàbá mi lànà bí kò sí yẹn o táwọn ẹbí bá lè sọ lé ìfọmọ tó bínú bó wà ní tiwa anabi ni ọgbà wọn ànábì òun mutí òun ṣe sìnà òun lu jìbìtì ẹ̀yà rúṣọ ọlọ́run ọmọ ànábì sallallahu alaihi wasallam ọmọ rẹ obìnrin lànàbì sọ fún wípé ṣé wà àtọkọ rẹ sẹ́yìn èèyàn náà fìlàní ká lè mọ pàtàkì kéèyàn ọmọ jíyan náà fìlàní òru bákan náà ànábì wa muhammad sallallahu alaihi wa alihi wasallam ànábì ń sọ fún ọ̀kan náà àwọn sọ̀hábà ànábì ní ìrẹ abdullah mọ́mọ́ dàbí lágbájá ọmọ lágbájá má dàbí tiẹ̀ wọ́n ní kílẹ̀ ni ẹ ṣe eré ànábì ànábì ní kánà yakumu layla fataraka kiyama layl ànábì ní sọ̀rọ̀ ẹni tó rí yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó máa ń jí lóru ọmọ yẹn fìlà sàdédé ló fi ilẹ̀ ní ọ̀yẹn fìlà yóò jí yẹn fìlà lóru mọ́ ànábì ní má dàbí tiẹ̀ o jàmáà bó tilẹ̀ jẹ́ wípé kì í sọ̀ràn yẹn èyí tó jọ̀ràn yẹn ní wákàtí márùn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bá ànábì ṣe ń sọ yẹn téèyàn bá jẹ́ ní tó lè ronú jinlẹ̀ èèyàn mọ̀ pàánà bí n fi style kan pa mọ́ nǹkan yẹn wípé ká má fi ṣeré o nítorí wípé n ti máa ń sọ yẹn di odidi ọkùnrin nìyẹn ó dẹ̀ máa ń sún yẹn mọ́ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ẹ̀yẹn rúsan ọlọ́run tó bá rí kò mọ́ wa lára tẹ́lẹ̀ nígbà rọmọdánù lọ yìí ẹ wo gbónú rọmọdánù kò sẹ́ni tí ò jiyàn náfìlà kò sẹ́ni tí ò ká sámù kò wá tí ì yẹ kó tán lára wa náà ó sì yẹ kó mọ wà lára bá àti ẹ̀ lè yan mọ́kànlá kódà kó ṣe méjì péré ká máa yan ká máa yan títí tí nǹkan yóò fi ṣe kí ni o tí ó fi mọ wà lára ẹ̀yin ẹrú sin ọlọ́run ẹ jẹ́ ká mójútó ń ta wí o ó ṣe pàtàkì pàápàá jùlọ láyé táwa wà yìí tó kún fún wàhálà tó kún fún dààmú tó kún fún fìtínà so ó lè nífọ̀kànbalẹ̀ láti bẹ̀ lọ tó sì máa fọkànbalẹ̀ pé àdúrà rẹ ti gbà ọlọ́run ti gbàdúrà rẹ àsìkò táwa wà yìí ó lásìkò táwọn tí ò jẹ tí wọn èso ọlọ́run tí wọn ò sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ ọlọ́run mọ̀ lọ́wọ́ ẹlòmíì ń bẹnu fìtínà báyìí ẹlòmíì ń bẹnu wàhálà báyìí ẹlòmíì ń bẹnu dààmú báyìí kò sí ní tójú ó kó sínú dààmú yẹn náà ni pé òun náà nìyí tẹ́lẹ̀ kò kulẹ̀ fi gbogbo ara súnmọ́ lọ àárín òun àtọ́ ọlọ́run ọba bírèkèjì ń bẹ ń bẹ connectivity ń wò kò kò kò sí lọ títí ṣùgbọ́n tó yẹ bá jẹ́ ni tíwọ́ náà mọ̀ pé ah ah ebẹ́ mi náà ń bẹ lọ́hùn

àwọn àwẹ̀ náfìlà téèyàn fi máa ń súnmọ́ lọ́hùn kò lọ o gẹ́gẹ́ bí àwẹ̀ ọjọ́ monday àwẹ̀ ọjọ́ thursday àwọn àwẹ̀ yìí ò lọ o àwọn àwẹ̀ ọjọ́ mẹ́ta nínú oṣù ojú ọ̀run tá à ń pè ní ọjọ́ funfun ayamul bid àwọn àwẹ̀ yìí ò lọ pàápàá jùlọ ní kété tí ramadan bá parí báyìí oṣù tí ó tẹ̀lé ramadan là ń pè ní shawwal àwẹ̀ ọjọ́ mẹ́fà kan ń bẹ tó ṣe wípé anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó sì wá lójú kòkòrò kí a gba àwẹ̀ náà o ẹ̀yin arúsàn ọlọ́run anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú hadith tí a fọ àwọn abu qatada gbà wá wọ́n bi anabi léèrè nípa àwẹ̀ ọjọ́ monday pé àríre òjíṣẹ́ ọlọ́run òun sábà máa ń gbàwẹ̀ níjọ́ monday kí ló dé kí ló fà òjíṣẹ́ ọlọ́run ní dhalika yawmun wulidtu fi anabi níṣẹ́ ẹ̀ríjọ́ monday òun òun náà níjọ́ tí wọ́n bí mi níjọ́ monday nàbí anabi muhammad sallallahu alayhi wa sallam wàyà òmùn buhist níjọ́ yẹn náà níjọ́ tọ́lọ́ ń sọ mí dà nẹ́bí alẹ́ kódà ni sọ àkọ́kọ́ Quran tó kọ́kọ́ Monday Ọlọ́run fún Muhammad sallallahu alaihi ìdí nìyẹn fi máa ń gbà náà ẹ̀yin arúsìn Ọlọ́run eléyìí kò túmọ̀ sí pé bá di ẹnì kọ̀ọ̀kan wa ká máa gbà o kì í sì túmọ̀ o torí sọ ọ ànábì kan ń sọ tara rẹ̀ fún wa ni kò sọ di òfin lé wa lérí só ti wà báyìí gbígbà àwẹ̀ ọjọ́ monday ànábì padà tó wá ṣàlàyé fún wa nínú hadith àfáwà Abu Huraira ànábì níṣẹ́ rí àwẹ̀ ọjọ́ monday tó ń gbà àtijọ́ àlàmísì ìdí tó ń fi ń gbà gan ni pé gbogbo iṣẹ́ tẹ́rú bá ṣe pátá ìjọ monday àtijọ́ thursday ni wọ́n máa ń kó lọ sọ́dọ̀ ọlọ́run gbogbo ohun tó ṣe pátá àti tó dáa ni àti tó kù ni ìjọ làwọn mọ̀lẹ́kà ó gbé lọ wọ́n gbé wé fáìlì yẹn ni wọ́n gbé lọ ànábì wa ni mo fẹ́ kí wọ́n gbéṣẹ́ mi lọ sọ́dọ̀ ọlọ́run kí n sì wà lẹ́ni tó ń lọ́wọ́ níjọ náà tọ́lọ̀ ó tún rò pé iṣẹ́ kódà gan gan lẹ́ni tó tún fọlọ́run ni ànábì ni ìdí nìyẹn so látara àdélé jàmọ́ gbogbo ìgbà tó máa ń gbéṣẹ́ mi àti ẹ̀dẹ́wájú ọlọ́run táwọn mọ̀lẹ́kà tó ń sọ ìpèrè ọlọ́run kódà ẹrú lágbájá ọmọ lágbájá gan ìgbà tá a tún gan àtúnba ní ẹni tó ń gbàwẹ̀ lọ́wọ́ ni ẹ i pé kíní ẹ wọn ò tí ì lè fáìlì yẹn iṣẹ́ ò tí ì parí torí pé ò tí ì sínú wọ́n sì tún rí wípé wọ́n tún kárí èyùn the next fáìlì míì tó tún gbé lọ ojú ti ní iṣẹ́ kan lẹ̀ before kí fáìlì míì ò tó dé so ìdí nìyẹn tó fi jẹ́ pé anabi asálàmù ni pé òun máa ń fẹ́ gbà wẹ̀ monday àti thursday anabi dẹ̀ sí wa lójú kòkòrò pé kéèyàn máa gbà jẹ́mọ́ ẹni tí wàá máa ń gbà á bẹ́ẹ̀ bàbá kan jọ kan kọ́lọ́mọ bá kọ́ bá a ṣe dáadáa fún bàbá náà bàbá yẹn àgbàlagbà ni ọ̀rọ̀ wa ń kọ̀rọ̀ àwa báyìí ó ti wọ yóò ti lé seventy years báyìí ni látijọ́ tóun ti gbọ́ wá sí kéèyàn máa jiyàn náà fìlà lóru láti bíi forty years sẹ́yìn òun ò dín òun ò pàjẹ́ bóun ò bá rí yàn lóru òun ọ̀yàn lásìkò dùá òun ọ̀yàn padà lásìkò tóun ti gbọ́ pé ká máa gbàwẹ̀ Monday Thursday láti bíi forty years sẹ́yìn òun ò dín rí àfi tóun bá sick jàmáà tí bàbá ń bá fẹ́ bẹ lọ́hùn lérí nǹkan kan tó wá ní ọlọ́run wo nǹkan yìí jàmáà ọlọ́run ó ṣe o ó wàá lè fira rẹ wé kó wá ní ẹ sì béèyàn kankan náà ní gbogbo wa à ní tóun ń ṣe yẹn ṣé wọ́n ṣe bàbá tí mo ti ń sọ yìí kì í ṣàfà oníṣẹ́ ọwọ́ ni kì í ṣàfà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń pera wọn láàfà lẹ́nìí àwọn ò ṣe yẹn oògùn náà ń dìkiri àbá àti èèyàn náà fìlà lóru àfa àtẹ̀ ń lo tọ́jọ́ lọ́n bọ́ọ̀lù tọ́jọ́ Arsenal kankan sáàfà nìyẹn kò ní rọmọdánù rẹ̀ gan kì í gbà ọ̀pọ̀lọpọ̀ àfa mi ilé ọtí ẹ̀ bá wọn ilé ọtí sìn náà mu tí káàkiri sẹ́ni yẹn ni ọmọ dúkòkò mọ pé ọba ti wá káwọn sọ àdúrà fún gbogbo ó bàjẹ́ nígbà tó pé wọn náà kulẹ̀ dúró mọ Ọlọ́run bó bá fẹ́ fún wọn ní nǹkan fún wọn ṣùgbọ́n kọjá pé kẹ́nìkan wa máa halẹ̀ mọ́ ọ bó bá ti mú ẹ tó yẹ pé wọ́n gan dáa lọ́dọ̀ ọlọ́run jùlọ ẹlòmíì tẹ bá délé rẹ̀ bóyá lè babaláwo lẹ́wọ̀ ní lè mùsùlùmí ni ẹ̀ nílè differentiate bí nǹkan ṣe ń kán lókè nìkan ọmọ kánlẹ̀ nìkan ọmọ ọkọ̀ fẹsẹ̀ tẹ ìjì ogbè tó wọlé lé àfà àwọn ẹ̀yẹn náà sùnmọ́ pé ẹ máa bọ̀ ká lọ́hùn fún yín ọlọ́run wo lòun fẹ́ bẹ̀ ó gbà jẹ́ pé gbogbo ẹja padà sọ́dọ̀ ọlọ́run kóníkàlùkù ó súnmọ́ o ní máa gbà rẹ monday thursday kó o gbà fáwọn ọjọ́ tó pẹ́ fá ìwọ́gun ó mọ̀ spiritually kó o ti develop ìwọ́gun ó mọ̀ lára rẹ̀ ó mọ̀ anabisala alasala anabi ní tẹ̀yàn bá jiyàn náà fìlà lóru bọ́ ọ bá jí lọ́sàn-án ó dẹ̀ mọ láwọn spiritual confidence kan nínú ẹ̀mí ẹ̀ ọkàn rẹ̀ ó mọ balẹ̀ lọ́sàn-án tó o bá jiyàn náà fìlà lóru tó o bá di ọ̀sán ọjọ́ kejì tó o bá ń lọ confidence kó o sì mọ wà fún ọ pé ah alhamdulilayi mi ń ṣe ẹ̀yẹ padà iwájú Jamaa eléyìí ni tá a pera wa sí o Ẹkọ yẹn sì ni Ọlọ́run fẹ́ ká kọ nínú rọmọdán ni bí rọmọdán bá wa lọ tán ẹ kí nǹkan yẹn bá rọmọdán lọ ká kódà bá a bá ṣe tó bẹ́ẹ̀ torí pé ò ní kó o máa fún gbogbo tí lọ tán Monday Thursday o lè gba méjèèjì papọ̀ kan bó ṣe Thursday bó ṣe Monday mo kó o fi máa kó sì pé ìdí tó o ni pé o bákan náà nínú àwọn ààwẹ̀ tí a gbọ́dọ̀ fojú rẹ̀ náà òun náà ni ààwẹ̀ ọjọ́ mẹ́fà nínú oṣù tá a wà yìí nínú oṣù Shawwal ká gbìyànjú ká gba ààwẹ̀ ọjọ́ mẹ́fà nínú oṣù tá a wà ń bẹ̀ yìí bó o bá lágbára o lè gbà tẹ̀léra wọn bó o bá dẹ̀ lágbára àti gbà tẹ̀léra wọn o lè gbà lénìí bá tó di bí ọ̀túnla kò tún gbà tó bá di bí ọjọ́ mẹ́fà kò tún gbà sáà rí wípé o ààwẹ̀ mẹ́fà nínú oṣù tí a wà ń yìí torípa anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ní ẹnikẹ́ni tó bá gba àwẹ̀ ramadan tó gbà á pé tó tún wá gba àwẹ̀ mẹ́fà nínú oṣù tá a wà ń bẹ̀ yìí anabi ni wọn kọ ládàálẹ̀ fún bí ẹni tó fo odidi ọdún kan gba àwẹ̀ oníládàá yẹn lọ́dọ̀ ọlọ́run kàánà kàṣíyàmì dàhà anabi ni bí ẹni kó fo odidi ọdún kan gba àwẹ̀ oníládàá tí wọ́n ṣe kíni o tí wọ́n kọ́ ọlẹ̀ fún ẹ jẹ́ ká gbìyànjú ẹ má ti jẹ́ à relax ẹ jẹ́ ká tún gba àwẹ̀ mẹ́fà nínú oṣù tí a wà yìí kọ́lọ̀ kó ṣe rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo àwọn nǹkan wọ̀nyí kò sídìí tá a fi ń ṣe o bí kìí bá ṣe bí ká súnmọ́ lọ́n ni o yàtọ̀ sí pàtó súnmọ́ lọ́n wọn ò tún kọ àkọọ́lẹ̀ dáadáa lẹ̀ fún wa yawma la yanfa'u malun wala banun illa man ata Allaha bi qalbin salim níjọ́ tó wó tó ò ní wúlò ju àwọn iṣẹ́ rẹ̀ yìí ò ní wúlò jọ náà ọlọ́mọdé á pàdánù rẹ̀ níparí ẹ̀yìn ẹrú sin ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá ja àwẹ̀ nínú oṣù Ramadan tó lọ ìfúndì kan àbídìí mẹ́rin lọ́kùnrin ni àbí lóbìnrin bóyá o sick nínú oṣù Ramadan o láǹfààní àti gbààwẹ̀ fúnjọ́ kan àbíjọ́ méjì àbí o rìnrìn àjò tí rìn àjò yẹn wá lágbára débi wípé o láǹfààní láti lè gbààwẹ̀ o jáwẹ̀ àbí iṣẹ́ kan ló ṣe ẹ̀ṣẹ́ nu Ramadan tó pé iṣẹ́ yẹn lágbára o wà force láti jáwẹ̀ àbí o fẹ́ fún yàn lẹ́jẹ̀ wọ́n ní kó o donate ẹ̀jẹ̀ lọ́sípítù o dẹ̀ rí pé tán bá ní kán mú ẹ̀jẹ̀ rẹ nìkan ló sì ṣe déédéé pẹ̀lú ẹ̀ aláàárẹ̀ yìí ọwọ́ àrígbé tán bá fẹ́ ẹ̀jẹ̀ lára rẹ òyìn lè kọ́ ọwọ́ àjẹun wọ́n wá mú ẹ o ti já àwẹ̀ rẹ nìyẹn ṣùgbọ́n wò lẹ́sẹ̀ nítorí pé o fẹ́ gba ẹ̀mí ọmọlàkejì lani so tí Ramadan bá lọ tán ẹ jẹ́ ká dá padà o bákan náà àwọn obìnrin naturally bọ́lọ́hún ṣe dán obìnrin àwẹ̀ wọn kì í pé bóyá látara nǹkan oṣù àbí abímọ àbí nǹkan míì so tí Ramadan bá ti lọ tán ẹ jẹ́ kí a gbìyànjú kí a gba àwẹ̀ wa padà ká má sì fi falẹ̀ nítorí pé ẹ tì í máa ń bá o màá gbà lọ́la màá gbà lọ́túnla màá gbà lọ́túnla títí tí rọmọdánù mi ò ti ti bẹ́ẹ̀ dé ẹ má jẹ́ ká fi falẹ̀ torí pé Ọlọ́run bá nífẹ̀ẹ́ sí ká tara ṣàṣà ṣe iṣẹ́ olóore kọ́lọ́wọ́n bá kí wọ́n gbà sí mọ́ṣẹ́ ìgbàlẹ́sìn lọ́wọ́ wa ibadallah ẹ̀yin ẹrú sìn Ọlọ́run ọba udhkurullaha yadhkurukum ẹ jẹ́ ká máa rántí Ọlọ́run ní gbogbo gbà Ọlọ́run máa rántí wa o washkuru wala ni'amihi yazidkum ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lórí àwọn ìdẹ̀ra tọ́lọ́run bá ń ṣe fún wa kọ́lọ́run bá lè máa ṣàlékún ìdẹ̀ra náà wala dhikrullahi ìrántí ọlọ́run ọba ló tóbi jùlọ wallahu ya'lamu ma tasna'un ọlọ́run ọba sì nímọ̀ nípa ìtẹ́nìkọ̀ọ̀kan wá ń ṣe qumu ila salatikum yarhamkumullah.